ọ̀gá jókòó sígbà wọn làágùn lórí ẹ̀dẹ̀ dúró ṣé ẹ̀ lè gbá ilé ọwọ́ ni àbí irú òṣùwò lẹ́ ṣe yìí. kí wọ́n má débẹ̀ ẹ má dẹ̀kẹ́ nìkan kan fọwọ́ kan. ètò ìṣèbá ń gbélé yìí nìkan ilé nìkan mo ní ẹ má ràn mí lọ́wọ́. ẹ ti wà sọ́ọ̀bù ẹ bá gbé fún kankan kí lè ṣe báyìí. ọ̀gá ọ̀gá ẹ̀dùn. ẹ̀ẹ́dì sùn máa dé bẹ́ẹ̀ ní iṣẹ́. ọ̀gá ẹ má gbé. ìwọ ọmọ kékeré tó fẹ́ máa bá àgbàlagbà túyè ṣé abẹ́yìn náà ń bẹ́nu àwọn àkókò gàgàrà tẹ́ fẹ́ kékeré ọkọ ni. i'm the one. tó o bá wa jẹ́ tọ́tọ̀ ṣàdúrà nǹkan nínú ilé rẹ ò gbọ́dọ̀ lanu bẹ́yàn kankan sọ̀rọ̀. ẹ̀jẹ̀ kí ló fẹ́ fa nọ́ọ̀sẹ̀sì kí ló fẹ́ fọ́ ibi fúlà rẹ̀ dà sí. dàmí ni mo ń bọ̀rọ̀ ni mo ń tọ́ ẹ wọ ẹ sílẹ̀ dún yẹn. Ah, ìwọ wọ sì le àṣẹ òní pẹ́ gbà tábàjọ wà gan èmi gan ò ní pẹ́ dà. ẹ mọ̀ kó ọkùnrin tẹ wàá ta ní ìsìn. tó bá jẹ́ tọ̀rọ̀ owó owó wà lẹ̀ èmi ọmọ yàlẹ̀ yàlẹ̀ ọmọ yankú alẹ́. Ah, orí mi ti ń tẹ́ ti bọ̀. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti sọ yìí. lákùúgbò ló ṣe rí. ẹ kò ní bàjẹ́ fún yín. lọ́bàjẹ́ fún mi. kí kẹ́nìkan kan sá máa ràn mí kọ́ lọ́wọ́. tó bá gba iṣẹ́ ògún ìwọ ni kò sí. torí mi mo fẹ́ kéré iṣẹ́ mi. mo fẹ́ kéré iṣẹ́ rẹ. níbi wọn ní apárí lówó lọ́wọ́ ni ẹ dákun ló apárí ìlú òní ti yín náà. ṣé mo ti wá sọ wọn pé lówó lọ́wọ́ ni. wàhálà rẹ ń pa ọ̀rọ̀ ń dàrú orí olówó olórí tèmi dàrú olówó bọ̀ nínú ìṣòro mo àwọn ọ̀lẹ́yìn sọmọ. ẹ ní sórí yìí. torí rí ìyà tó yóò 我给你顶上。